بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو الله tó fi wá ṣe òǹgbẹ dáadáa níta ń náà ni àkọjá ìrànkan ọlọ́run ìfi àgbéǹde ẹni sọ́dọ̀ ọlọ́run àti sọ̀rọ̀ tọ́kọ̀ lórí ẹ̀ ìpè iṣẹ́ mọ́mìnì ni kọ́mọ àánú ọlọ́run kọ́mọ àforíjì ọlọ́run. kọmọ orúkọ orí oríṣiríṣi ọlọ́ọ̀bà àlekẹ́ láti máa ṣe fún ẹ̀dá rẹ̀ láyé àti nínú sàárè àti ní àlìkìyàmà nínú ẹ̀rí táwọn onímọ̀ tó ṣẹ̀rí máa ran ọlọ́run ni òun náà ní kúlọ̀ ọlọ́run sọ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إن سورة الكهف آية بقين به سواء أنت dàfẹ́ ló bẹ̀rẹ̀ pé الله àlìkọ́lá oríkòjìsí ọlọ́run sallallahu alaihi wasallam kọ́ sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí pé abara bíi tiyín náà ni mo jẹ́ o ọlọ́run kan fi iṣẹ́ sí mi ni akọ́ ọ̀gbọ́dọ̀ mọ wúra rẹ̀ kó mú nípò kan wájú ọlọ́ọ̀dẹ́ yìí lọ. ìyàtọ̀ kálukú kọsọ́ lọ́run láàrin wọn àti ọlọ́run náà ni ọlọ́run lọ. òjíṣẹ́ ọlọ́run láàrin ọ̀sán pé abara bíi ti o há ọwọ́n tí mo fi yàtọ̀ náà ni ọlọ́run fi ṣẹ́ ránṣẹ́ sí mi pé kí n jẹ́ annama ilahukum ilahun wahid ìpè ọlọ́run ọba yín ọba ọ̀kan ṣoṣo ni faman kana yarju liqa rabbih ẹ̀ ń bá ń sàgbèlè fún wọn pàdé ọlọ́run níjọba ìkìyàmọ̀ ní tó fẹ́ rí dáadáa tó ṣe níjọ́ àjíǹde fali ya'mal 'amalan salihan ìṣẹ́ rẹ̀ ní kọ́ yà máa ṣe o wala yushrik bi'ibadati rabbih ahadan ọgbọ́dọ̀ ro nǹkan mí pọ̀ mọ́ ìjọsìn fọlọ́run tí bá ti ń sin lọ́run ọgbọ́dọ̀ sin nǹkan mí lẹ́yìn ọlọ́run. ọlọ́run tó ń ka wá lólobó lórí ìrọ̀jà òní pé ká fi àgbéǹlé wa sọ́dọ̀ ọlọ́run nípa àwọn èèyàn tí wọ́n lo ogun Uhud tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn nínú sọ́rọ́tù nìsá ayé àwọn àǹfọ̀ yìí pé wàlá tẹ̀yìn ní ó fi tìgá ilẹ̀ káwọ́mì إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما ẹ gbọ́dọ̀ yẹ ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ kò súsú ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ ń pa ìtìgá ìlẹ̀kọ́ ọ̀bí máa wọ́ àwọn èèyàn tí káàkiri ń fẹ́ máa tọpa wọn lọ ẹnu ìjálẹ́wàá ẹmọ́jọ rẹ̀ yìí ìntàkùnú tààlàbù tí ẹ̀ta ẹ̀rọ bá ń bẹ fún yín lórí ọ̀pá tí wọ́n ti sàlù yìí àbí ìdà tí wọ́n sa yín àbí òkò tí wọ́n jù wọ́n yín fàyínnàhùn yá àlàmú náà kà máa tààlàmù ẹ̀ta ẹ̀rọ ń bá wọn náà tí wọ́n jẹ́ kèfèrí yẹn náà bí ṣe ń bá ẹ̀yìn ṣùgbọ́n tẹ́ fi yàtọ̀ ní pé wàtẹ́rìjú bí náà láì máa láyà jù àgbélé sẹ́yìn ní lọ́dọ̀ ọlọ́run ó ṣe dáadáa fún yín ẹgbàládá ẹgbẹ̀sọ́tọ́pọ̀ àwọn onírú ẹ ilé ayé nìkan torí ẹ̀ ẹ̀yìn ń jà sí ilé ayé kọ́rùn fi ń jà kan ládá lọ́dọ̀ ọlọ́run àwọn tí àbí àwọn tí ń ṣe wàhálà lórí nǹkan míì lẹ́yìn lọ́lọ́run òdodo wọ́n máa náwó wọ́n máa nára wọ́n máa ṣe wàhálà òun ọ̀pá wọn òdì ọ̀pá wọn owó inú àgùn wọn ó tún náà sójú ọ̀nà tí wọ́n wà tó dìjà rẹ̀ o láti rí wípé náà ń ìgbìyànjú yín lójú ọ̀nà torí di táwọn àwọn ó tún lórí iṣẹ́ ayé àkúrà ń pọ̀ lóríṣiríṣi lórí eléyìí ọ̀rọ̀ tó wà nù hadith anabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ jáàdù ọmọ abdullahi al-ansari onímọ̀gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti ń sọ̀rọ̀ nígbà tó kù ọjọ́ mẹ́ta tí ó bọ̀ sọ́dọ̀ ọlọ́run ó sọ pé la yamutanna ahadukum mọ́mì ní kankan nu yín kò gbọ́dọ̀ papòdà lórí ayé yìí àfikọ́ máa ní àbá dáadáa fọ́lọ̀ ìfi ọlọ́run bá lè tọ́lá yóò kẹ́hùn yóò forí jùn yóò sàánú bí mọ́mì gbọ́dọ̀ kò lé lórí nìyẹn ẹ̀sẹ̀ ìwù tó bá dá tó bá ti tọrọ tó bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá lè tọ́lá yóò sàmójúkò téèyàn máa fi dá ẹ̀fẹ̀ pátápátá ọlọ́ọ̀bá náà lọ da sílé ayé ẹnba tí jù sọ́fìn ti ẹlẹ́dàá rẹ̀ ọlọ́ọ̀bá aláàánú yóò ti ṣàmójúkú òfin ọlọ́ọ̀dá kan sáà ṣàmójúkú ẹ̀ṣẹ̀ wa fún wa o. ọ̀rọ̀ wa nu Muslim látọ̀dọ̀ Abu yọ́nu sí i ó ní ọlọ́run ọlọ́ọ̀bá inú tó ń gbọ́ látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ alhadis qudsi ṣùgbọ́n ìsáyà Qur'an ó ní pé ọlọ́ọ̀bá ana inda wa so wà níbi àbá mi bá ń dá sí tí ń dá sí ọlọ́run tí mi ọlọ́run ṣe dáadáa pẹ̀lú òun dáadáa pẹ̀lú ẹ̀

ẹtí ń jẹ àlàálì náà ẹtí ń jẹ àràmù náà a máa ìjábò náà bí àràmù ti jẹun tálàálì tí ẹ bá wá lọ́jà ìjá ìtọ́ bá ti dúró lórí pé òní jẹ àràmù ọlọ́wọ́ bó sì sínú àlàálì pọ̀ jọ pọ̀ ṣùgbọ́n gbà tó ọba ti dúró lórí àlàálì nìkan pé àmúlùmọ́lá àmúlùmọ́lá náà ọ tẹ̀lé ìyàrá náà mọ àbíké yìí ó ní àmúlò lórí kó òun ní nǹkan ó ní nǹkan ẹ̀fà ní ọlọ́ ntí ètè tiẹ̀ ẹ̀fà ní ọlọ́ ẹnìkan lánàá lánàá sọ́ni ọ̀sẹ̀dẹ̀ owó ó tún sílẹ̀ ó yẹn wò rẹ̀ dé tó ti ṣé wọ́n sì ní owó so no cash lónìí ni no cash ọlọ́run ló jẹ́ fọ́dọ̀ àtọ́gbọ́ sí lọ́dọ̀ ẹ̀wọ̀rúgbé tẹ́ ń gbé wa sí kọ́lọ̀ sànú ń bẹ̀ o kọ́lọ̀ bá wa o ẹ̀ ń bá ti sọ́dọ̀ ọlọ́run wípé àlàálì yọ́ máa jẹ ọlọ́run sì máa tó bá ti sùúrù pẹ̀lú ọlọ́run ọpọlọ rẹ̀ ó tó wá máa sí sọ́nà àlàálì mi wọ́n bá ṣe fáramù ni ọpọlọ tiẹ̀ ní máa sí fáramù mi ìwà alámùlùmọ́lá ọpọlọ rẹ̀ ó tó máa sí láwọn àmúlùmọ́lá mi ìfẹ́ ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run alọ́rọ̀ pẹ̀lú kò níbi alaihi èrè ọlọ́run wọ́n sàrọ̀ mi lọ́rọ̀ pẹ̀lú àlàálì rẹ̀ tó fi jẹ́ pé ní bára ara mú gan yọ̀ ọ̀nà ọ̀hún sí mi ìtumọ̀ àdìsí mu èdè kò ní rí haramu ìdí ọmọ ọrùn sí ọ lórúkọ àlàálì fẹ́ẹ̀ kan ti ń bẹ tó tún ju haramu lọ wàá gbé nìyí mi fọdúríkà ti wà ẹ ọlá mi lọ́rọ̀ pẹ̀lú ọlá rẹ̀ ká yọ àwọn ẹ̀dá rẹ̀ kan bẹ́ẹ̀ fún wa. ìtumọ̀ àdìsí wípé ana inda zọ́nì abdíbí èmi wà níbi àbá tí ẹrú mi bá ń dá sí ni wàá nà má àwú ìdáadà kára ni yìí sì máa wà pẹ̀lú ẹ̀ tó bá ti rántí èmi ọlọ́run ìtumọ̀ ẹ̀ náà ni pé òjáàzí ìdí hasabi zọ́nì níbi ń san lẹ́sàn ní ìbámu sí àbá tí bá ń dá sí mi fàyẹ̀rọ̀ já ráhàmàtì wà àfọ̀ àníhù wàásù ìlàwó fọlàwó dálíkà.

وإن يئس من رحمتي وظن أني أعاقبه وأعذبه فعليه ذلك tọ́ba tí wàá jágà fún bí àánú ìní ọlọ́run lẹ́sẹ̀ ogun ẹ̀rẹ́ nígbà ọlọ́run yóò sì yàbí jẹun tọ́ba jágà kì í àmọ̀ oṣù tẹ́gún náà ní wíwò. yàtọ̀ wọ́n láyé aṣọ ilá tí kò tí ọjà kà fún bí ọlọ́run ọlọ́run àfẹ́ńbájẹ́ hàn àwọn àbá àtúkàlẹ̀ ìtíwájú ike kiri ìtumọ̀ kọ́ wà níbi àbá tí ọlọ́ọ̀bọ wà níbi àbá tó ọba dá sí wọ́n nínú ìtumọ̀ rẹ̀ náà ni pé fi ha láti sí ha ti yẹ kú nùká ìbánrọ̀ jìyàn táìsàn bá ń séèyàn ó ìtumọ̀ kàgbé ìlé lọ́dọ̀ ọlọ́run dà sí sẹ́ńtà yìí pé ọlọ́run fún ọ méjèèjì ní ọjọ́ dúó pọ̀ tọba tí wá jẹ́ ipé àsìgbòlò tó ọba olójijì tí kò tí wà mẹ́bẹ̀yà àsìkò tó fẹ́ lọ gborí ọ̀dọ̀ ọlọ́run ló ti súnmọ́ bàbá ìjẹ́pẹ́lọ ń fún ọlálàáfíà kéèzé tó tó èèyàn sáìsàn tó túnmọ̀ ìpé ikú ti dé ọlọ́run bá àlékẹ́ ọlá ó tún fún ọlálàáfíà àìsàn ọ̀ràn ọ̀kan lọ́dọ̀ ọlọ́run tó fún ọ iná ló fún àwọn káàrò tí wọ́n kíyàn agbọ́pẹ́ ẹnìkan sáláìsí ọlọ́run kọ́ sàmójúkò òkú náà ọmọ ìyá wa náà ni travel ọwá ń bọ̀ ó sì ní ó ń bọ̀ pẹ̀lú ìyàwó ọlọ́run kó sàbójúkú òfin ìyàwó méjì tó gbé lọ́wọ́ àwọn ọmọ ibẹ̀ uch ọmọ náà tọ́jọ́ wọn kékeré òun náà wà ń bẹ ẹni tọ́jú ẹ̀ ọlọ́run kó máa fún un lálàáfíà ọlọ́ àti rẹ̀ kó fún un lálàáfíà. nígbà tí ẹnìkan máa kiri lónìí ó ní kí n ti ya náà ní yá báyìí mo wá ní ẹ̀dọ́ ikú tí wọn ò ní yá báyìí àgbà tó dáa ju lọ́nbẹ̀ àwọn ká kó ọ̀rọ̀

ọkù ọwá kọjá ń náà ni òní pa bùdó bẹ̀ ọkọ̀ ọya ìyọ́sà lọ náà ni àbí ẹ̀kọ́ ni wàláwọ́ ìṣà alifan túnmọ̀ alifẹ́yìn ní bàdà ha fàlábùdà mi yẹ omi ń ilẹ̀ ẹ̀tọ́ bá lo ẹgbẹ̀rún kan lé ayé lọ́tọ́ wá lo ẹgbẹ̀rún méjì sí ààrẹ tó ti ẹ̀ o nǹkan tẹ̀ bí wọ́n rí lò ọlábùdà mi yẹ òní ìtọ̀sí ilẹ̀ ọ̀gbọ̀n. ọpẹ́ ọya ìjọpọ̀ ọ̀sàpè náà ni yóò dùnú sàárè tọ́lọ́mbà ló ní sàárè láyé tọ́ba sí ní sàárè ikú sáyà náà ni. àbúndálé àti pé olúbó ni ó ń ta ń tọ́ láti sálà mọ́tò bú dálé àbọ̀ كل المكسور والممدود كل ابن أنثى وإن طالت سلامته يوما على حالة أدباء محمولا بانتني أم بانتني بانت سعاد فقلبي يوم مسبول أن كل ابن أنثى زهير بن أبي سلمى عامر بن سلمى كل ابن أنثى wà ń tọ́ ọ láti sálámọ́ tuhu yàwó mọ́nà àlà àlàtí ní hadibá àmàhàmúlù oníkùlùbù ní òǹkà gbogbo ọmọ tó bá ti pé obìnrin ló bí gbogbo ẹni tó bá ti pé obìnrin ló bí kó lè bá kó ànábì yìí sáánú alayhi salatu wassalam òǹkà wà ń tọ́ ọ láti sálámọ́ tuhu bala bálàáfíà rẹ̀ ti yẹ ọpẹ́ tó wọ́n bí bàbá wa léèrè ọba tọjọ́ ìkìlò fúláfà ní ẹ̀rọ gbogbo tó ní ọ̀pọ̀lọpọ̀ exercise àti checking of eh, kílẹ̀ tí ń pè eh, eh, kíní ọmọ ń yàrá bp nìkan kọ́ checking ni gbogbo ara pátápátá medical check-up ẹsẹ̀ ń darí iye tí ń chẹ́kì ẹ̀jọ̀ ń lọ dẹ́yìn rẹ̀ okùnfà tí ó ṣokùnfà kálukú ọlọ́run ti mọ̀ náà chẹ́kì ẹ̀ǹso nígbà ọlọ́run bá níyàn ọlọ́ náà ni ọlọ́ bóòdù náà lọ́wọ́ máa ń bá pàṣẹ iná rẹ̀ medical check-up rárá o. ní okùnfà ní o ẹ̀lọ́ tẹ́kẹ̀ sọ́jí ẹ̀ksásáìsì ẹ̀ máa ṣe kálukọ́ máa ṣe kófìlẹ̀ lókun dáadáa ìsìláàmù ọ̀ka kọ̀ rárá kódà ìsìláàmù ọ̀fẹ́ kálukọ́ dáadáa tó gbàdá wá sí wà lórí ẹ̀rí ṣùgbọ́n mọ́mí ní òdodo kò ní fi ọkàn ti ẹ̀rọ síbẹ̀ wọn <laughs> yọ ọkàn ẹ̀rọ sọ́dọ̀ ọlọ́run tó ti pẹ̀lú gbogbo nǹkan yọọ wà káyùn fún okùnfà ìgbà tí wà lálàáfíà tó fi kú fúkọ́ jẹ́ múmi ní òdodo ọjẹ̀ ká ìfàn rọ jìyàn ọjẹ̀ tó ṣe ike yọ mọ̀ bẹ̀rù pé bẹ́ẹ̀ sì tọ́ lọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àsìkò bàbá ní àsìkò tí ìnira wà tálàáfíà òṣìṣẹ́ ìsànbẹ ó tún jẹ́ ká ìfàn rọ jìyàn ọmọ abẹ̀rù pé àsìkò lọ́nà ọbọ́lọ́ báyìí ló ti tó o tún múra ṣiṣẹ́ sí ó sì mọ ẹran kan tí ọlọ́run bá lè kíọ́lá ó lè fún wọn ní kí ni o lálàáfíà wọ́n yẹ kó náà ní aláhàdí tàwa àlìkáwọ́bù àti rọ̀dá lẹ́yìn tá a sọ lánàá bí ìyẹ́ ẹyẹ méjèèjì ni tọ́wọ́ ti wà sẹ́bù ẹ̀yẹ wà sẹ́bù kí ẹ bá fi lè tẹ̀ báyìí ẹ̀yẹ lè dúró lójú sánmà wàkílà àwọn àfáà kan sọ pé yẹ̀kúnù lẹ́kọ̀ọ́fù ìbẹ̀rù ọlọ́run yẹn ilé òjò lọ Fa dáná tí a máa rá ti Rọja. tí a bá wà lálàáfíà ìbẹ̀rù iní ju tí àmì ikú bá ti dé báyìí rọ̀já lọ gbọ́dọ̀ ife owó rí àǹfààní àti dáadáa tọ́lọ̀ ti palẹ́sẹ̀ ìpínlẹ̀ fún ọ àsìkò rẹ̀ fi súnmọ́ ó ní torí ta ní ọmọ bẹ̀rù ọlọ́run òun náà ní pé kó lè bá àkọwọ́rú kó níbi ẹ̀ṣẹ̀ àti tí ọ̀dà ṣẹ̀ríà ọ̀fẹ́ kó sì lè sojú kòkòrò lórí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́ àti ìmọ̀ ṣẹṣẹ rẹ̀. táìsẹ̀ bá ti wá dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀yún ètè ètè mọ́ àtùmọ̀bá díẹ̀ tó bá tẹ́kù torí ẹ̀lò fi jẹ́ pé kọ́ wá jẹ́ ọ dábàá dáadáa fọ́nà ń pé àtìkùtọ́ lọ jèrè tó ń ó ti ń súnmọ́ ní súnánù látọ̀dọ̀

gàfárùtù lákà èmi ó sàmójúkú òfin ọ aláàmọ́kánà sí ká tó ń ti gbọ́ngbọ́ngbọ́n tí ń bẹ pẹ̀lú ẹ̀ tó ń ti àwọn àti ètò tó ní lọ́dọ̀ tí ń sàmójúkú òfin ọ nínú dágbọ́n sá àti bẹ́ẹ̀ fún wa wà láwùgbà lè èsì ní kùlà ìníwọ́rì ìní gbé wọn kúkú lórí ẹ̀ ìní jẹ́ kẹ́kọ́ sẹ́kù fún ọ lẹ́bàá rí mi ọlọ́run lásìkò ìṣúmọ́tà ìfẹ́ sí

ananas law balagati dhunubuka ananas sama thumma istaghfarta ni ghafartu laka wala ubali ọlọ́run yẹ̀rọ ọmọ ànábì ádámà tí ẹ̀ṣẹ̀ rẹ tó bá dé ojú sánmà ananas sama oní ẹnikí ni wájú sánmà òfèrè lójú sánmà báyìí tó bá débẹ̀ tó bá wá àìníyẹnú kẹsìrọ̀ tó ní ìnáà ó di ìdákùn ìdánilẹ́sìn nìyẹn ó ní kí ẹsẹ̀ rẹ tó bá ojú sánmà tó gbogbo ẹ̀ báyìí tó mọ̀ tẹ̀síwájúta ní tó wá wá àforíjì lọ́dọ̀ omi gàfárùkù lákàwọlá ọ̀gá ń sì mójú kú òfin ìdìní wọ́rì làbí sọ pé ká máa tọrọ àtúbọ̀tán dáadáa gbogbo náà tá a bá rí àti dáadáa wà jẹ́ wà yóò máa àdó àdìmọ́ akọ́lẹ̀ báyìí ni ní ọba rí jihadu ọyọ kó kú lọ́wọ́ àtọ àtún ti sàdó àwọn ọgbọ́n mẹ́jọ kú báyìí <laughs> tọ́wá ní lọ jihadu. <laughs> yabna adama ìrọba nabi adama innaka laula qita ni bi qurabil ardi khatoya tọba wá bá ẹ̀mí ọlọ́run pẹ̀lú tó súnmọ́ bí ilẹ̀ ṣe tó yìí ní ti ẹ̀sẹ̀ tó mọ̀ làkì ìtàní bá ẹ̀mí ọlọ́run láàtú ṣíríkí bí ṣé án wọ́n wá tú ẹrù rẹ kò sí ẹbọ kankan bẹ̀ níta fi mọ pàtàkì kéèyàn ni bá wà lórí inú ó dùn gbogbo nítorí yọ̀ǹgbà kò sí tọba abẹ́mi ọlọ́run tó òórùn kankan mí pọ̀ mọ́ mi ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ rẹpẹtẹ láàtẹ́ ìtúkà bí àbìhá mọ́gẹ́fẹ́ra bẹ́tẹ̀ rẹ ń ṣe pọ̀ tó irú déédéé náà ní í ṣe fún ọ nínú àforíjì látọ̀dọ̀ mi mọ́tà àkàdé fún wa. wa sọ pé sọ ìtìrìmìdì nọ́mọ̀ àgbáyé sọ pé àdísọ sọ̀híù ni ẹ̀tírìmì eh, sọ pé àdísọ hasan bẹ́ẹ̀ náà ní sábà lọ wòye sí gbogbo àwọn àdúà tó wà nínú Quran àti hadith tó ní ká máa bẹ ọlọ́run àtúgbọ̀tán gbogbo ẹ̀ ni pé ó ń fi irin ìwọ̀lẹ̀ fún wa rọjá olùkọ̀múlì wọ́tàwádù wà ráhùn wà lè ṣèjábà láyé azza ká máa lágbèlè kí ọlọ́run bá nìkan lá yóò gba àdúrà wa ọ̀kọ́ọ́lá ní asẹ́jìbìlà kúmú ọlọ́ni ẹ pè mí èmi èmi ọ̀dà ń pé yín máa ní àgbìnlé pé ọ̀nà ọ̀ pé yín kí ẹjẹ́ bí wọ́n wá fi àdúrà rẹ̀ ti sọ́dọ̀ àfà àbí màmú mọ́sálásí ẹjẹ́ àtẹ́jì wà yẹn nìkan tó ń dùn àtọ́lọ́run ò ní ọwọ́ àjọ lórí pé o ti mú twenty naira fifty naira àbí one thousand tó fún ìmọ̀mú mọ́sálásí àbáàfà àdúrà ló fún wa ọ̀dà láàrin wa ọlọ́run àlẹ́ ìtúnṣe ọlọ́run tó ṣàdúrà ọlọ́run tó gbàgbọ́ àgbà ìwọ ara rẹ pọ̀ mọ́lọ́run kò wá sí ìwòsàn bá rí ẹni rí kò gbọ́ fún tó ń ṣe sàrà lórí tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sànù rẹ̀ ọlọ́run sànù rẹ̀ ìmọ̀ sàrà tọba rí ìmọ̀ọ́mọ́ tá a gbóná lẹ́tọ̀ sí sàrà mọ̀ọ́mọ́ lórí kọ́ lẹ́tọ̀ sí sàrà kò sí wọn fún lórí yìí náà kò sí wọn fún lómi náà kò sí wọn fún torí pé òní ọlọ́run àwọn kan báwọn náà mo sì fẹ́ kẹ́ ẹ máa bọ̀ àwọn náà bẹ́ẹ̀ wí pé àwọn súnmọ́ ló ń jẹ yín lọ nítorí owó tí ó gbà tí ọ̀dà ni ó ká tún ṣe. àmọ́ agbọ́dọ̀ máa rí agbọ́dọ̀ máa. ní àgbèlè lọ́dọ̀ ọlọ́run pé yọ pé ńgbà bá ń ṣe àdúrà yẹn ọlọ́ọ̀bà lè yọ wa gbogbo àdúrà tí a sì ń ṣe ń pátá kùrádà tàbí ọ́n tọ́ka lórí ìfèsì fún àwọn èèyàn tí máa ń sọ̀sọ́ kú sọ báwọn kan lọ́ọ̀ bọ́ọ̀lù sí ìjọsìn àwọn tí ọ̀dà àwọn kan náà àwọn súnfì yẹn máa àwọn ará kankankan torí pé ìran kankankan ó ti ba ìbáàdà báwọn ti jẹ ìsọkúsọ ni ọ̀rọ̀ àkọ́kọ́ dáa báwọn ń sin náà tọ́lọ́ lọ́n lẹ́tọ̀ọ́ sí ìbáàdà ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi parí náà kò dáa rárá ọlọ́run tó ní ẹ máa ẹmu náà ní kẹ ẹ máa ran kẹ ẹ̀sán lórí ẹ ó ní ẹ máa pe ẹ máa ran kẹ gbígbà àdúrà ó ní ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ òun ẹ máa ran àmójúkú lọ́dọ̀ òun bóòlù ó ti wá sọ ibi ẹ̀sìn ní ìlọ́fẹ́ ti òun tó yàtọ̀ sẹ́ni ìsìlámù ìfọkànsọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ tó ṣe pàtàkì ẹni tí ó bá fọkànsọ́dọ̀ ọlọ́run tí ó fọkàn síbi àánú rẹ̀ àmójútó rẹ̀ ìṣesí àwọn kèfèrí ní sẹ́wọ̀n àwọn káàfìrí wọn ọ̀ràn kan àánú kankan lọ́dọ̀ ọlọ́run wọn ọ̀ràn kan páwọn pàdé ẹ̀ èyí tí wọ́n bá sọ̀rọ̀ páwọn pàdé ẹ̀ ní wọ́n mọ̀ pé á ah, dọ̀ngọ́ sọ níjọ́ náà wọn ọ̀ràn kan ìṣirò kankan wọn ọ̀fẹ́ ìṣirò kankan wà fún sí àwọn wọn ò sì pe ẹran awọn pé àwọn ti dáadáa kan pé kan ń bẹ tọ́lọ̀ nǹkan sàn wọn. ti dákẹ́ kó ń ọlọm àánú ọlọ́run àjẹbíká yà sọ́ra nínú ìṣesí àwọn èèyàn yẹn. ọlọ́run bá ń ta wá lólobó ń pa wọn kẹjọ. ọlọ́ni iná lẹ́rí iná láàyè rìdú na lè kọ́ àná farọ̀dú bílẹ̀ ayá ti dúníyà wọ́tí ma ànú bí a wọ́lẹ̀rí iná hùm àná ayá àti náà gáfìlún tùlá ìkà máa wáhùmù náà bí máa káànù yẹ sílù ọlọ́ni dájúdájú àwọn tó ṣe pé wọn ò fi àwọ̀ ọlọ́run sọ́kàn ọ̀nbẹ́nu àwọn míì kì í ṣèjọba nínú àgbáyé yìí ẹgbẹ́ ó lè náwó sórí ẹ̀sìn nítorí kọ́ fẹ́ exploit ẹ̀sìn àtàwọn ẹlẹ́sìn kì í ṣe kó nígbàgbọ́ sí wọ́n bẹ báyẹn wọ́n bẹ ẹnu wọn tí wọ́n máa tètè lọ sí pé ẹ neutralize ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀sìn Islam àtẹ̀sìn míì ẹgbẹ́ gbogbo ọ̀pọ̀ ẹ má jẹ pọ̀ ọ̀fẹ́ ẹ̀ka nígbàgbọ́ náà kankan ntí ọ̀jọ́ra wọn ẹni tí ń fi ọlọ́run rẹ̀ tó ní ẹ̀dá lọ́lọ́run o tó a jẹun tó lọ pé ọlọ́run bá wọn fi ẹ̀fẹ́ dà kí a lè fẹ́ má jùbọ̀ mẹ́ tí o sì ní dàrú gbọ́ báyà. àwọn míì máa ń máa neutralize Christianity ní west nítorí pé wọn nígbàgbọ́ ń pa ọlọ́run wọn nígbàgbọ́ ń pa ọjọ́ ìgbìn lè ń bọ̀ káti ẹ̀ tó wá pé Islam tó tẹ̀lé sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fi ẹ̀yẹ wọn wọ́n kàn ń wò lọ́ọ̀kan nù. ọlọ́ọ̀bá àlejò ọlá sọ pé ìnàlẹ́dí ìnàlá ayẹ̀rì jù ń nàlẹ́ kọ́ àná dájúdájú àwọn tó fẹ́ pé kò sínú èrò wọn pé ìpàdé ọ̀sẹ̀lẹ̀ láàrin àwọn àtọ́lọ́hún ìjọ àjíǹde wárọ̀bù obìnrin àyà àti dúníyà wọ́n ti yọnu sí ìsẹ̀mí ìtìlẹ̀ ayé yìí

àbí àlẹ́ àyàtul Qur'aniyya inú kọjọ wọn àmì tọ́lọ̀ ń dá sórí ilẹ̀ tí ń tọ́ka lórí bíbẹ̀ ọlọ́run tóbi rẹ̀ àbẹ́ẹ̀kọ́ kọjá àyà Qur'an àbí ìwé tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fáwọn ànábì ìgbà méjèèjì ní ọba mu ìgbà ẹyọkan ní ọba mu tí ò ní bá kejì mu ẹ má jẹ wọn ẹ̀ wal ladhina àwọn tó ṣe pé wọ́n ti pọ́nú fọ́ra kò níbi áyàwó ọlọ́run ìta sọ̀kalẹ̀ fún ọ̀ká sí ìtọ́jú wọn àmì tààfi sórí ilẹ̀ tààfi mọ̀ pé ọlọ́run bá ń bẹ kò sínú làákàyè tí wọ́n ọlọ́ni wula ika máa wá ọ̀hún náà rò àwọn yẹn àwọn bàbá wọn ní sábà bí ọsọ bí Yorùbá nítorí iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ẹbú tí wọ́n ṣe. Ọlọ́run tó ń sọ wá ń fa kún fún wa ń pa wọn àti ọ̀lágbèlè nínú Ọlọ́run nínú Suratu Yunus aya 11 ìpéwà láwọ́ yóò láàbùlì náà ti ṣàrọ́sì ìjá láhùn bẹ̀lẹ̀ ẹ̀rì. لقضي إليهم مجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون ọlọ́run ní tó wáyé pé báwọn èèyàn ti máa ń kánjú rere pé kọ́ lọ́wọ́ sáṣe kọ́ sáṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti ń kánjú aburú kọ́ máa bá wọn ní à lákòríyá ilẹ̀ èyí mọ́jà gbogbo àwọn yorùbá fún lọ bẹ́ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni aṣọ àwọn èèyàn lè bá máa tó kíákíá ẹlòmí ọkàn yóò ti wá gbígbẹ́ débi pé kó lóun ti ṣe ní ti kíákíá yóò tún ṣe wàhálà lórí ẹ̀ tó jẹ́ pé lọ́jọ́ pàmò bẹ́ńbẹ̀ fún tọ́wá pé máa bí yẹn ti máa ń kánjú láti pa orí bẹ́ẹ̀ lọ́nà náà ti ń kánjú láti máa ti aburú sí wọn ni àwọn èèyàn ti kú lọ bẹ̀rẹ̀ fanadaru lẹ́rí ìnàlá ayẹ́rìjú náà lè kọ́ tó ọlọ́ni àwọn tó yẹ tó wọn ò sí àgbéǹlé fáwọn pàdé àwọ ọlọ́run awa fi fanadaru lẹ́bí iná láàyè ríjú nílẹ̀kọ́ àná awa fi àwọn èèyàn yẹn á pa tì fi lẹ̀ fi túgbé àníhìn ibi kọjá la wọn yà ọ̀dọ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọlá lọ́gbọ́dọ̀ fọkàn sí tọba tí wá fọkàn sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ní pé ọ̀já rí àánú ọlọ́run ẹni tọba bára rẹ̀ ntọba mú tọba fi wà ní òṣòro ọwá tún gbọ́ sí tí ń polówó tí ń polówó èsì mú mi òdòdó mọ́nà múmi ní òdodo ẹni kọ̀díṣẹ̀ tó bá wà ẹni tí tó bá wà kó gbọdọ̀ jákè kó ń bi àánú ọlọ́run ọba àlekè ọlá. yálà àìsàn tí máa ń pẹ́ kan ní kí ṣe pẹ̀lú èèyàn àwọn bí a fi àìsàn tí ò gbóògùn kọ̀sá àìsàn tí ò gbóògùn àbáyé tí ò gbóògùn bẹ́ẹ̀ torí pé àdìsá náà sàtàn sọ pé kò sí àìsàn tó lọ́n dá tí ò lóògùn lẹ́yìn ikú àtògbó ikú àtògbó kò sóògùn òun àwọn gbogbo àìsàn wù kò sí èdè ògbó òun ṣùgbọ́n tí àìsàn mú yọ ọmọ dààmú pé gbòlògbò ẹ wà tọ́ba wọlọ́n adéorí tọ́ba wọlọ́n amájòrí táìsẹ̀ bá wá ti wá lè lọ́yẹ́ pé èyí sábà wùlà yóò bọ́ sọ pé àìsàn tí gbóògùn àwọn lábáwá náà ní méje wọn wọ́n ti ní àdáwòlè ọ̀dọ́ àdáwòlè ọ̀dọ́ ẹ̀yìn ọ̀dọ́ ti lá àdáwòlè ọ̀dọ́ àwọn ìmọ̀ràdùlè ọ̀dọ́ ìbámu wọn pè ní àlùmọ̀ràdùlè muslim láti fi sàmọ́nù tí ó pẹ̀lá rẹ̀ pé àti lọ ọ̀dọ́ nìyẹn tó ìṣe tí mùmìnì bá wà yálà ìsàn ìṣe ni tí máa dùn yàtì tí máa dúró ti rí dọjọ́ alẹ́ ìlóṣe àdíkò tí ẹ̀sí láàká ìfún ni ẹ̀kọ̀ọ̀kan ní sọ́jí àbìdídákú ni àbíwárápá ni abóti ẹ̀bẹ́ lọ́run pé sọmọ fún mi sọmọ fún mi ọlọ́run sì ṣe fún ó tún ti wá dàgbà ó ti lọ́jọ́ lórí àbí ó ti ẹ̀bọ́ ọ́nú ẹ̀wọ̀n ni ó tó kó ń bẹ́ kò tó kó ń bẹ́ ó ti yọrùn gbọ̀n bẹ́ ó ti yọrùn funfun àbí àwọn èèyàn kan wọ́n ti ẹ̀dájọ́ ọkú fún ó sì mọ̀ pé ọjọ́ ọkú tí ẹ́ dábò yìí tàbò sí ni àbí wọ́n gba ẹ̀tọ́ rẹ̀ wọ́n tún ti mẹ́wọ̀n ọlọ́ndàgbọ́n wọ́n fi rẹ̀ kàn wá inú àdúrà níbi sallallahu alaihi wasallam aláwọ̀ ẹni a'udhu bika min ghalabati ad ọba gbé ẹsẹ̀ kan ó kí ààrẹ wọn ti pọ̀jù ọ lọ ọlọ́mọdé yóò ṣẹlẹ̀ sí a. irú ẹ̀ náà lẹ́yìn tó yẹ pé wọ́n ṣàbòsí sí wọ́n gbalé rẹ̀ wọ́n gba dúkìá rẹ̀ wọ́n gbowó rẹ̀ wọ́n tún rojọ́ tó wọ́n tún sálẹ̀ wọ̀n. ọkùnrin kan láìpẹ́ yìí ọwá sí University Ìbàdàn ó lóun gbéra láti alábára lọ́nà òde abẹ́ ẹ̀kọ́ ni ọwọ́ gba ọ̀nà challenge ọwọ́ ń bọ̀ straight wá sí ui ó lóun sẹ́ ìjáde kúrò ní ẹ̀wọ̀n òun ṣe iṣẹ́ ọdẹ ní Ìwó road wọ́n wá rí òkú èèyàn wọ́n sá mú un ìmọ̀ ló ń pa á mùsùlùmí sì ni nígbà tí ń ta nígbà tí ń ta jọ à látó mọ̀ pé à eléyìí ti pé láìpẹ́ lè ọ̀wà parọ́ kọ̀ wá ti gbájú ẹ̀ torí ká lóko wọ́n wò pé irú èèyàn wò lọ́kọ̀ wọlé sóòlì ló ń bá jẹ ọkàn lọ. ọlẹ́wọ̀n ló ń ti jáde fámìlì wà lóògùn state ibi tó ń sì ti ń ṣiṣẹ́ ìwòrò òbí wọ́n ti tó mẹ́wàá ó ṣe iye ọdún tó ti lò bẹ́ẹ̀ ó ṣàṣọ bí wọ́n ti ń tíìtì ìfi wà nù làákàyè nígbà tó wá fẹ́ wá yú àìsàn wá gbéra láti táìbì tó wá fẹ́ agbá bá sùn ọ̀sẹ̀ wà nà straight <laughs> ńlá wà lóde sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ <laughs> tó so bọ́rọ̀ rẹ̀ kiri bó ti sọ ìyóò rí pé fi nǹkan ṣe nígbà tó wá dájọ́ alẹ́ mú orí nǹkan kọ̀ọ̀kan gbà ọdún àwọn èèyàn wa tó wá dájọ́ lọ́wọ́ àdìgbà mùsùlùmí gidi mi léèdì lọ mọ́sálásí gbogbo àdúrà mọ́sálásí ní nkà ní nkà tí ò ti gbàgbé rárá èdè pàápàá àtẹnudẹ oṣù gbogbo àdúrà tí wọ́n ti mú àti àtìpé ibi àtìpé déédéé gbogbo ẹ̀ lọ nígbà ń kà á lọ ètè òṣèlú náà tó tètè lọ gbé ògùn tó lè máa tètè délé bó ló ṣe wọ ọkọ rẹ báyìí ni àbáyìí ni ó ṣe wọ kò ní ìdí ọ̀sẹ̀ tó ń lọ bí tí òun lọ ń bò ti wà lóra ọ̀nà tó yẹ nígbà mẹ́lò mẹ́lẹ̀ pé ẹni kọ̀ǹdíṣàn tí èèyàn wà wọ́n sàbòsí tí wọ́n tún sálẹ́wọ̀n wọ́n tún kì mọ́lé àbí èèyàn rẹ̀ sọnù orí bọ́bá ti ẹ̀rọ òkú ẹgbẹ́ ọkàn balẹ̀ pé òsì pàǹtí wà láàmú ní ìbágbọ́n sọ pé ọmọ ẹni kú ọ̀sán ju ọmọ ẹni nù lọ tọ́ba nù kọ́ bá rí wàhálà tó lọ tó sẹ́yìn ogún ọdún tó sẹ́yìn ogójì ọdún yóò mọ̀ kàkọ́ mọ̀ sí ìyọkulẹ̀ ọdún wáyé kó ti kú ẹ̀ ti mọ̀ pé ọkàn ti kú mbẹ́. àbí ọmọ rẹ̀ sáláìsí àbí òtí ẹ̀rí fọ́nà tó gbọ̀ kò gbọ́dọ̀ jákàkó nínú àánú ọlọ́run àti ìrètí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti kọ́ wa lọ́gbọ́n nínú ìtàn anábì Ibrahim alayhi salatu wassalam àti àwọn àyè mìíràn Qur'an tọ́jẹ́ yìí pé anábì Ibrahim alayhi salatu wassalam ó ti dàgbà kọ̀ọ̀ràn kan wípé òun tún lè bímọ wọn. ọlọ́run sọ pé fábàṣárì náà bí ìsáàkà wàmí wàrà ìsáàkà yàkó àwọn ọlọ́run afúnrò òdùnnú pé yóò bí ìsáàkà ìsáàkà dàgbà onóòtú bímọ nínú ọmọ tó onóòtú bí ni yàkó wò ẹwò ròdùn lọ́lọ́run fún ìròdùn ọmọ nìkan ìròdùn ló ó tún sẹ́mi tún bímọ àtọmọ àtọmọ ọmọ yọmọ bẹ fún alẹ́ sọ àtọ̀sà ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún títí dé 56. six. anabi yusuf alayhi salatu wa salam ọlọ́run tó kọ́ wa lẹ́kọ̀ọ́ mbẹ́ gbogbo ẹ̀ láti káwájú náà jẹ́ mọ́ sọ dítélì ẹ̀ mọ́ o àwọn bàbá wa ọlọ́dún àfẹ́fẹ́ ń lò tọ̀ alẹ́ ẹ̀kọ́ ni tọ́yẹ pé wà yusufa ẹ̀hẹ́ ilé àfáàjì náà mi ń dẹ̀ yàrá ti dùn bì

wọ́n sá mójú kúrò fún wa. ànábì Yusuf alayhi salatu wa salam tó ti bó ti jẹ́ pé àwọn ọmọ ìyá rẹ̀ ní ẹ mú lọ ní ẹ̀sọ́ bàbá wọn yí pé à ìkòkò ti jẹ́ apá kan náà náà sọ pé láti dọ́nà ìlọ́lọ́wọ́ ti yí sí wọn bàbá wọn ti mọ̀ pé yusufu ànábì ọlọ́run bàbá ó sì mọ̀ pé yusufu ànábì ọlọ́run ni ẹranko wo kankan ò lè jẹ ànábì ọlọ́run ó ti yín mú sí irọ́ lè pé ní gbogbo eléyìí yẹn bá tiẹ̀ dáa kọ nǹkan míì bóyá ó tún lè ṣùgbọ́n ìfòkò ọwọ́ á di ànábì ọlọ́run à kìtì ìdánábì bá náà ìyẹn yusufu ìdánábì wọ́n ti mọ̀ pé ní ànábì ọlọ́run ọlọ́run ti fi hàn ọlọ́run sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú súrọ́sì yusuf aya eighty seven ọlọ́run kó fún alẹ́ mi lò kábídé yúdá súrọ́sì yusuf ẹ̀kọ́ tó pọ̀ mẹ́mbẹ́. ó ní ya bá ní ìdíhábù fata asasu mi yusuf àwọn àyè wàlá tẹ́ asu mi ràwọ̀ kìláàyè. إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون Ànábì Ọlọ́run Yàkúù ó sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ̀yọ ọmọ mi ọmọkùnrin lọ́lọ́run fún gìrìwò gìrìwò ìjìlá aláàpọ̀ ó ní ìdáàbò ẹ máa ń ẹ máa lọ mísírà ibi tẹ́ ìdílé ń wóúnjẹ lọ ẹnu lọ́bẹ̀ ọ̀tá hasitaasu ní yusufa ẹ wá fi mú fílẹ̀ nípa yusufu wá fi àti ìdí ẹjọ́jọ́ máa yá bóníyàmínú wọ́lá àtẹ́yẹ àtúnmí ọlọ́run kẹlìlá àti ní ẹ pẹ́ àmì aládìjọ́ ìgbẹ́ mẹ́jà kú bí àánú ọlọ́run ìnáwó láàyè ìyásùnmí ráwọ́ṣì láàyè láàlùkà òmùlùkà ìlú kò sẹ́nìkan tí ó já sọ́kò ń bi àánú ọlọ́ọ̀ àti kìfìrí àti títóbi ọlọ́ọ̀ bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ ibi bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́ọ̀ mọ́sàbà bu tútù sí mọ́sàbà wọn lórí ẹ̀ ọlá àti tòwọ́ láàánú rẹ̀ ọlọ́run wá tó wọn pàpà wá rí Yusufu ṣùgbẹ́ kan láì lélẹ̀ ìjẹ́ fún wa níbi ìtàn Zakariya alẹ́ sàlátọ̀ sálàm ọlọ́run ti kọ́ alẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ńlẹ̀ níbi ọ̀rọ̀ tiẹ̀ náà tí ọmọ kún ó tún pàpà wá bímọ àwọn àyà yẹn ọkọ̀ nù Qur'an wàlùkọ̀lùmọ́tò mi rahmatillahi min 'adatil kuffar kájà kẹ́kọ̀ọ́ bí àánú ọlọ́run nínú ìṣesí àwọn kèfèrí ni ó kámọ̀ sí èméjì ń pa rẹ̀ ọlọ́ọ̀bá àlèkè ọlá ọ ń bá wa sọ̀rọ̀ nínú súrọ́tù Rome aya 36 sí 41 ọlọ́ọ̀bá sọ wípé wàyídá adákìnà náà sára àmàtà ń fárí kò bí ha wàyín tó síbú ń fẹ́ ìdí àtúnbìmọ́ kọ́dà màtí àìdí ihìn ìdáhùn yẹ́kànnà tún ọlọ́run nígbà tí àwọ̀ ọlọ́run tá a bá jẹ́ kọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn kọ́ tọ́ àánú wa wò àánú kan látàwọ̀ ọ̀dọ̀ àwọ̀ ọlọ́run tá a jẹ́ ọtọ́ ha á ní ọ̀bà mọ́ dùn jàgínní yóò dùn tàbá gbé sórí ipò inú rẹ̀ ó dùn gbàrọ ọmọ fún onímọ̀ fáwọn kan bẹ tí kan ló ń dẹ́gùn lórí ọ̀rọ̀ ọmọ wọ́n ti tẹ́sì tẹ́sì tẹ́sì àtẹlẹ́ra wọn ìyàwó rẹ̀ lóyún ọba tó ní kọ́ lọ dànù fárí òkòwò bí ha arọlé ayé fún afúnmọ́tò afúnlọ́mọ afúnlé inú wọn wà á dùn. wà yìí ń tó sí búrú ń fẹ́ ìjì àtún irú àwọn ìyàwó nìyẹn ọlọ́ba ṣe ìkẹ́ rẹ̀ fún wọn inú wọn dùn ṣùgbọ́n tí aburú kan bá wá kàn wọ́n bí máa kọ́ dá mọ́tì àìdí yìí nítorí aburú tí ti ṣe bí a ti ṣe ń ìdá náà tó àwọn àbá àjọ̀rọ̀ pẹ̀lú rí ẹ̀ o kìí ṣe gbogbo náà sì mẹ́ ń kúrò àwọn ọmọ sí gbogbo èèyàn ìní ìtumọ̀ sí gbogbo èèyàn ní ìtumọ̀ sí apá kan ní èèyàn ẹrú ẹni eléyìí ní ìsìn àwọn ìṣe káàfìrí ni káàfìrí lọ́jẹ́ pé ń gbọ̀ bá rí dáadáa inú rẹ̀ ó dùn tábú bá dé yọjà kan kó nìyà mọ́ ọ̀rọ̀ kọ́lọ̀ ti sàánù gbogbo ọ̀nà ọ̀dà àkọ́dà ní àwọn náà báyọ̀ ọlọ́ni awalam yarau anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdir inna fi dhalika la ayatin liqaumin yu'minun àmù tójú wọn bá fọ́ ni walam yarau sínú orí ní anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdir pé ọlọ́run ní máa tẹ́ ìjẹ ìmúlẹ̀ fẹ́ntọ́ bá wù ẹlòmíì dípò ọ̀tọ́ kò ní rí mi. ọlọ́run ní ṣe ọ̀nà tó wá jẹ́ okùnfà tí ó fi tọ̀ lọ bẹ̀ yóò máa rìn lọ́pọ̀ ọ̀kan méjèèjì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí ó fi débẹ̀ nítorí tọ́nà ń pèsè kalẹ̀ wá. ẹni títí ọjà ti ń pé owó ni ọlá ni yọ ma gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́yìn náà mọ̀ ọ́sọ́ àtà àlọ́ ẹ náà náà àwọ̀ ọlọ́run ń ìmúlẹ̀fẹ́ tó bá tó bá mú wa yàṣáwù ni ètè ti ó bù ètè ti fẹ́ báwọn bàbá ti máa ń pè sí alẹ́ nu máṣá aláwọ̀ káánà ìtàbọ̀wọ̀ wọlọ́ ní ọ̀sẹ̀ ní ọmọ abẹ kìí ṣe wúlù ti ìfẹ́ ni ẹ ń sọ ntọ́ba ìràádá ọlọ́run ntọ́ba ìwọ ọlọ́run báwa náà ti máa ní èrò tó tó di ọlọ́ni awàlámù yàrá annáláha yẹ́bùzú tó rísọ̀ lìmọ̀ ìyàjá táwọn ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n wà mọ̀ ní ẹn tó ti wà ní yàrá dá ọlọ́run ní ìrù ọlọ́run kò fẹ́ lè kàwọ́ mí ìyókù mínú ah ìyún gan tó ló mú àmì fáwọn tí wọ́n bá jẹ́ múmi ní òdodo kí làwọn àti sórí tí Dangote òfin sórí ọdún mẹ́rin ló lò táwọn ní òtún lè tó jù bá ẹ̀rọ láyé tí fi wá ń kàn sí ẹkọ́nọ́mì lọ́tún lọ́sì ó ní Nàìjíríà ó tún ní outside Nàìjíríà nílé tẹ́lórí síríṣì thousands of people ní tẹ́lábẹ́ rẹ̀ ọlọ́ni annaláha awalam yàrá annaláha yẹ̀bùsù tó rúrí sọ̀límọ̀ yàjá ìrádà ọlọ́run ti sáájú mẹ̀síà ọlọ́run ti sáájú lórí pé wọ́n ti sọ̀rọ̀ ti ẹni ẹ̀ Abíọ́lá Àríjẹ̀kọ́lá lórí tìrìtì Àtíkù ọdẹ̀ mélòó títí títí ń gbàkó tí wọ́n sá di president lójú president àwọn ilẹ̀ márùn-ún lórílẹ̀ mẹ́rin kò sí téǹtì náwó ń bẹ̀ tí ọ̀nà tó lé ní one billion ọba àbùdí ẹ̀ ní ọ. ẹ́ lélé wọ́n ní four hundred billion lọ́nà ẹ̀ ń gbọ́ billion àbáǹtí àṣẹ tẹ́ẹ̀mọ̀ fáwọn èèyàn ní trillion lọ́ọ́ ẹ̀bá àwọn ẹ̀dá mi bẹ̀jẹ́ ní trillion lọ ẹ lọ browse lórí net lórí net the the the the the richest person in the world kẹwọ yìí dọ́là tí wọ́n sọ ní ó lé ní two hundred thousand dollars tó ní ẹ lọ browse lórí net ẹ̀rí mẹ́ owó ń pera wọn ní ń pera wọn ní irú wọn bá ń gbé wọn tó lè mọ́ sunlé lè mọ́ nílé kẹ̀dé sún pàtó tí owó ọmọ ọlọ́run ni awalam yarau anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdir òfin sọ fún yín tẹ bá ti rí hamza tó lè istifham tẹrí wá wùlà átìfì ẹ gbọ́dọ̀ mọ̀ yí pé nǹkan kan wọ́n ṣe párẹ́ nǹkan wọ́n ṣe átìfì fún lè sáré kò lè dúró lásán awàlámú yàrá àjẹ́hìlú sáìmọ̀ kan bá wọn ni àmọ̀ sójú wọn fọ́ ni

òun sì jẹ́gbà mílíọ̀nù ní ọmọ wọlé lójoojúmọ́ lọ́wọ́ kó ń pẹ̀sẹ̀ ìtì lásán láìkó lójú kan náà anú ọlọ́ọ̀ni ìṣẹ́fẹ́ da rẹ̀ tọ́lọ̀ mọ́ wá sí fún ọ ọjọ́ yẹ́pọ̀ àmọ́ ọlọ́ọ̀ náà ló tún àmọ́ fi tẹ̀ lọ́wọ́ kò sì sí nǹkan tá a fi ń tẹ lọ́wọ́ anú ọlọ́ọ̀ náà ni náà la fi ń tẹ lọ́wọ́ èèyàn wà múra gidi kọ́mọ̀jẹ́ ìbàlẹ́jọ́ ọdún gbogbo orí tọ́lọ̀ ń ṣe fún ọlọ́mọ fi ọjọ́ ìbàlẹ́jọ́ ọdún fún ọlálẹ́kìyàmọ̀ ọlọ́ni pé ojú wọn fọ́ ni ṣé àìmọ̀kan ṣe wọ́n ni torí pé ràá a máa jẹ́ rúyà bàṣọ̀ríyà rírí ìtọ́jú a sì máa jẹ́ rúyà ìlìmíyà a máa jẹ́ tìmọ̀ tọba ti ní ràyẹ̀tù zeidan rírí ojú lásán nù ràyẹ̀tù zeidan aliman ó ti di ìlìmíyà nìyẹn nígbà tó ti ní mọ̀fúlùmí méjì tí ó bá mi ti yé ọlọ́ọ̀bá sọ pé awà làmú yàrá ooo sójú wọn fọ́ ni sáìmà kan sí wọ́n ni tí wọ́n wá rí náà ni anáàlá àbí wọ́n wá mọ́ ni anáàlá yẹ̀bùsùkú rísọ́ lè máa ń yẹ ṣáá bìsáàtù nìfẹ́ ìtẹ́tà máa fi kírun bìsáàtù nìyẹn ọmọ fún kálukú ó bá ti wà ní títẹ́ ọlọ́run ni wáyé pédérù tí ó sì máa dán ilé ẹlòmíì lọ tí ó ti pe gbogbo ẹ̀ nígbà tí yẹn bá gbá sọ lọlé télọ̀ tó ti omidan fúnra ara rẹ̀ télọ̀ gan lo ọ̀kọ́tẹ́ télọ̀ ló ti mọ̀ fi aṣọ yẹ ọgbọ́dọ̀ yọ bùbá tẹ̀wò ìpínlẹ̀ lọ́nà bá yọ bá fi pe búlù sí pé yẹ ọ̀ráì ọ̀pá mẹ́ta ti gẹ̀ẹ́sẹ̀ẹ̀tì yẹn ní jẹ́ kọ́dà ọ̀yẹ́ tó dé ọlọ́run fi gẹ̀ẹ́sẹ̀ẹ̀tì sí bẹ́lò míì wọn bá tí ọ̀nà ní kọjọ́ lẹ̀ ní ẹsẹ̀ kówó lẹ̀ ní sọ́wọ́ ajẹ́ ní èèyàn tó kò ń fẹ́ lọ sí ìwòwó àbáwọ̀ èèyàn kan tọ́lọ́ ti ọ́lẹ́ sàlógún sọ́jọ́ lẹ̀ mọ̀ ní ṣe fi hàn ápò gbẹ́dẹ̀ tó bí ẹ̀kọ́ tẹ́ta fàmí two thousand fẹ́ lọ báńkì <laughs> tẹ́lẹ̀ mi ò ní twenty thousand ó gbé ìjọba tó fọwọ́ káwó ní ìkẹ́ lẹ́nu ìjọba ìta ìlànà ìjọba ìgbèrò náà ni ó

ọba àti tòrò ọlọ́run láàmú náà. ربنا ربنا اللهم اهدنا فيمن هديت